ní olówó ẹni kì í jàrògàn hmm. kí wọ́n fà kó jágun tẹ̀ kí hmm. ni ìtumọ̀ olówó ẹni òrógan ni kì í ṣàrógan òrógan ẹni tó dúró gbangba tó dúró báyìí ìwọ̀fà náà wá lòun àgùnmọ̀tẹ̀ ẹni ogun tí ò lè tẹ̀ sóòsì mọ̀ pá abẹ́rẹ́ ẹ̀ sì sí oko ni ìwọ̀fà olóhùn àgùnmọ̀tẹ̀ ó fẹ́ pé èmi kọ́ àwọn olè bẹ̀rẹ̀ ó ṣiṣẹ́ oko gbogbo ìta àkópọ̀ yìí àjùbà tá a kọ́lẹ̀ yìí ìwọ lọ́ọ̀kọ̀ bẹ̀rẹ̀ olówó dúró lọ́ọ̀kan yọ mọ̀ pàṣẹ ẹ wo ntẹ́mú láti bẹ́hún ibi ni ó tó ni ó tó lóde tí ẹ pé gba méjì o àwọn òòfà wa ń wò pé bàbá ń sọ tiẹ̀ ni èmi kọ́ ẹ̀yìn mi ọ̀bẹ̀rẹ̀ ebè tí wọ́n bá kọ́ láàárọ̀ ọjọ́ náà kúrú ẹ̀yìn wọn ètúká wọn ó ti jà tí ó pọ̀ jù toró lówó ọmọ wò pé òun ọ̀sán sanwó iṣẹ́ fún ó lólówó ṣèjóró gan tí wọ́n wà wọ̀ ìwọ̀fọ́ pé wàá gùn mọ́tẹ̀ hmm. àbí lóòótọ́ la fi ọ́ sọ́fíìsì àwa la fi ọ́ síbẹ̀ ńgbà tá a sí ńbẹ̀ ìwọ ń ṣe bí ọ̀gá bẹ́ẹ̀ ni ńgbà tí àwọn tí ìwọ ń kú sáámù ò ṣiṣẹ́ tí wọ́n náà ṣe ẹni ó sì níṣẹ́ ń sanwó fẹ́yìn méjèèjì láà pé ẹ ẹ irọ́ ẹjẹ́ ajé síra wọn ni kí kálukú ọmọ tí ń ṣe olówó ò lè jòrò gan kí wọ́n fọ̀ jágùmọ̀tẹ̀ ẹ ẹ ẹ mọ̀ jẹ́ á ṣàbòsí ẹ mọ̀ sì jẹ́ á ṣọ̀lẹ ibi a bá ti ń ṣe la ti jẹ gbogbo ibi a bá sì ti ń gbà ẹjẹ́ á fi ibẹ̀ náà iṣẹ́ ọwọ́ àtẹ́lẹwọ́ ẹni ìtàn ní jẹ iṣẹ́ ọwọ́ ẹni ní sọ ní ìdákin ẹ̀gbọ́ kólówó ọmọ pé òun òró gan bólówó bá tiẹ̀ pé òun òró gan ìwọ̀fọ̀ gbọ́dọ̀ dáṣà pò wàgùn mọ́tẹ̀ kí là ń pè ń wọ̀fà fún alágbàṣe ni wọ̀fà tó ti yọ.